uh, the question was written in English language. So you are creating a kind of confusion for someone who is just embracing Sunnah. Can't all the outside Sunnah, as the case may be, find way of resolving their differences without the knowledge of the people who are just embrace Sunnah. No. So wọ́n ní wọ́n ní àwọn olùmọ̀ wa tí wọ́n bẹ́ ń kalẹ̀ pé wọ́n ń dá ìrújú sílẹ̀ fún ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ gba súnnà fẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ gba súnnà pé wọ́n ń dá confusion lẹ̀ fẹ́ni náà pé ọ̀nà owó pé káwọn afọ àwọn náà láti lè wá ìyanjú aáwọ̀ láàárín ara wọn láì pé àwọn tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí a mọ̀ sí eléyìí tàbí àkùnbọ̀lá ọ̀gọ̀rọ̀. Ah, jazakumullahu khairan ah, ìbéèrè tí oníbèrè ìbéèrè àbí ìmọ̀ràn tí o ní ìbéèrè àbí olùfúnni nímọ̀ràn tí ó mú wá ìmọ̀ràn tí ó dá púpọ̀ ni. Ah, wàláì àwọn nǹkan báyìí máa báyàn nú jẹ́ kí àfáà ṣe mistake kọ́pàá kí èsì ẹ̀ gẹ́gẹ́ bí kí àwọn àfáàwá ti sọ fún wa lásọtún sọ eléyìí ara súnnà ni ẹni tó bá ṣe mistéèkì tán bá pàkíyèsí ẹ̀ ní kọ̀rọ̀ tó kọ̀rẹ́kì ẹ̀ fúnra rẹ̀ níbi tó ti ṣe mistéèkì eléyìí nǹkan dáadáa ni yóò bá rẹ̀ ń ṣe pé òun ló kọ̀rẹ́kì ara ẹ̀ tó ṣe pé àwọn èèyàn náà ná kọ̀rẹ́kì ẹ̀ kó sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ adùnsúnà lélẹ́yìí ká ṣe pẹ̀lú ikhlas kò ń ṣe pé a fẹ́ fi gba star tá a bá ṣe pẹ̀lú ikhlas tó ga ni ṣùgbọ́n ṣe rí ibi tí ìṣù wà òun níbi táwọn àfa wa ti ń sọ̀rọ̀ lé lórí gẹ́bí tí mo sọ ìbéèrè yẹn ìbéèrè tí ká ní pé wọ́n béèrè rẹ̀ kò bá ti lọ dáa torí pé ìbéèrè tí wọ́n ti béèrè ni ìgbà tí Dr. Fadil tí wọ́n sọ̀rọ̀ tán sọ ara àwọn èèyàn kan tí wọ́n sọrú nǹkan tí dókítà ń padà tún sọ ń sìn dókítà náà dẹ̀mọ̀ páwọn èèyàn kan sọ wọ́n dẹ̀mọ̀ páwọn èèyàn rí áàkì sí ọ̀rọ̀ yẹn ńgbà táwọn yẹn sọ ṣùgbọ́n àwọn mẹ́rin láti fi mọ́kìfù titi wọn náà tún fi rinlẹ̀ ègé mo kọ póòsì kékeré kan ní àná nígbà tí mo wo kìíní yẹn tán torí pé mò ń wo lọ mo rí pé wọ́n lo gbólóhùn ipe ó wà de àwọn ajá rẹ sórí íńtánẹ́ẹ̀tì ni ìsìn gbólóhùn tẹ́ ń sọ pé kí àwọn tó ń lò ó fún ọkùnrin agége yìí mọ́ lò ìsìn gbólóhùn lẹ́yìn náà lò wá gbé e síbi pé ìjọ́mọ ènìyàn ni a máa takò nǹkan gbà míì àwa náà dẹ̀ ṣe sí èmi tí mo sọ̀rọ̀ ń sìn máa tako nǹkan máa kó sí ìjọba ènìyàn ni anybody everybody náà ni máa kó sílẹ̀ àtẹnitọ́rọ̀ bá ṣàánú lókù ṣùgbọ́n iṣu yẹn ní iṣu tí ó ṣe ìyànjú but mo rí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wà láàyè ọ̀dọ̀ dọ́kítọ̀ ló wà ní nǹkan bí ọdún bíi bíi méjì or thereabout àwọn tí wọ́n organize program kan gbé wọn wá nìyí mo ní jòkó pẹ̀lú wọn torí pé ọ̀rọ̀ yẹn ni wọ́n dìdí pé ìkànnú àwọn èèyàn tán jẹ́ olówó ní precisely Alhaji Ismail Olawi tí mo súnmọ́ ìgbà tí wọ́n wá pè wọ́n Alhaji Abdulrahman ló pè wọ́n pa báyìí báyìí báyìí báyìí báyìí ni ọ̀rọ̀ ìmọ̀mù rẹ̀ náà rẹ̀ jáde ń bẹ̀ àwọn wá sọ fún mi mo á sọ fún Alhaji Olawi ni pé mo ní issue yẹn ẹ̀ lè yanjú ẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀lé yín lọ́bẹ̀ bá a ṣe jọ lọ nìyẹn lọ́nà sọ fún alájà abdulrahman pé ìmáàmù náà ń bọ̀ wá ṣọ́ọ̀ṣì ah, because àwọn pé nǹkan táwọn ń yanjú láàrin ara wọn nígbà tá a débẹ̀ àwọn àdúrà lò wọ́n sọ nǹkan tí àṣà sáyẹ́dì sọ nǹkan tí húsọ̀fíà eh, sọ nǹkan tí wọ́n kó gbogbo ẹ̀ kalẹ̀ kúrẹ́ níṣẹ́ rí eléyìí bá sọ eléyìí dókítà náà sọ nìyí sọ eléyìí ọ̀rọ̀ dọ́kítọ̀ yìí òun ọ̀rọ̀ dọ́kítọ̀ yìí òun ló ní pásánálì àti jọ ní ìrù mo ti ní tiwọn bí ẹ̀mí èlò ní relationship wa òkè ṣùgbọ́n èmi òun gba ipe kí n rí pé èèyàn kan yéèyàn kan jẹ kí wọ́n á nítorí nígbà tí ò ti sọ kẹ́ni yẹn ní ni tí bá sọ àwọn ọ̀rọ̀ sọ yìí kò ní bí àwọn ẹ̀yìn dáwọ́rà àti ni èmi mo mọ̀ pé bí tó máa forí gún nìyẹn torí pé ẹ lè kọ̀ndẹ́mù ìkùnánù níbi tí àwọn dàkátìrà ẹ̀ wá ní ara wọn ò lè wà kọ̀ǹfọ́tébù àbáwọn gẹ̀rẹ́ fún wọn ò lè wà kọ̀ǹfọ́tébù pẹ̀lú máa ń báyọ̀ ló mọ́ sọ́ wà ń kalẹ̀ yìí wọ́n mi kí ni yẹn mo yẹ àbí mo yẹ ẹbẹ̀rí bẹ̀rí pé kí wá ẹbẹ̀ mi ẹ̀yìn àti ṣẹ́kọ̀mọ̀dí náà mo nínú ìfẹ́ pàṣẹ́tì ní nǹkan tó wọ́n máa dá wa lálẹ́ ìdí ò jẹ́ kí n para lọ prógrámù yẹn yẹn àbúsọ̀fíà àwọn náà máa lọ ni torí pé èyí tó yẹ kí ustaz mutadọ kan ṣe òun náà gbé fáwọn èyí tó yẹ kémi ṣe náà gbé fún sheik ibùn rọjí èmi lẹ́mi ò lọ torí pé mi ìyífẹ́ bíi tí mo ò ti ń lè sọ òdodo tí n bá sọ tán àwọn èèyàn kan wà sọ fún mi pé ah nítorí sọ yẹn a máa bẹ̀rẹ̀ sí mọ dìbẹ́ẹ̀tì níwájú àwọn àwámu àwọn yóò wá wá confused ní ìláìkẹ́ ọ̀ọ́kẹ́ nìyẹn kọ́mọ́ sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ká padà wá dọ́dọ̀ àwọn ìkọ́ àánú yẹn ìpè ìmọ̀ kọ́ wọn burúkú lẹni tí àpè kó wá ṣe kí ló kàn wá da prógámù wa rú kéèyàn kan pè mí lọ́mọ burúkú nìyí tí má bẹ́ẹ̀ tako ìkọ́ àánú ní platform mi mo níbi tí mo ti ń ṣe lecture tí mo lè dá ṣe ní ní láti lo platform anybody láti tako ìkwánu mi tí wọ́n bẹ́ tako àfi kẹ́yìn yẹ gangan fún rẹ̀ tó bá sọpọ́ọ̀tì pé kí n lo platform ìdí òjẹ́ kẹ́mi lọ nìyẹn bọ́tí ń gbàtán sọ̀rọ̀ tí dókítà sọ ara àbúsọ̀ bí yóò gbé e mọ́ nípa pé à ah, bó lẹ́sìn mọ́ dúmọ̀ òyàn bẹ́ẹ̀ làá fi sọ gbólóhùn tí wọ́n sọ ibùn rọ́jí ni àwọn òkú ọ̀rọ̀ ìkwánu yìí irú tọ́píìkì tán fáwọn ìkòsíwáwọn òṣèlú mọ́rọ̀ ìkwánu wọlé ni àwọn mú wọlé ara wọn tó wá ń jòkó bámọ́ ó ó di ẹ̀wọ̀n ọ̀dọ̀ àríbẹ̀ ìkwánù oríbẹ̀ ẹkìní kẹ̀kẹ́ òun ló fa gbogbo awuyewuye yìí kéèyàn kan tó wá wò sùsùn ní ó mọ́rọ̀ àbúsọ̀fíà ó mọ́rọ̀ dr sharafu ọ̀rọ̀ dr aláró ó wá ṣe kí ni ó jẹ gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn òun ló wá gbé e jáde pé àwa àgangan a láti wà kíáfù àwọn nǹkan tó máa dá wàhálà láàrin àwọn nísìnyẹ mọ́rọ̀ ẹni ẹ̀jọ́ pọ̀ mọ́rọ̀ ẹni ẹni wá wò àárò pé kí ni bí ìgbà tó ṣe pé lẹ́yìn sọ̀rọ̀ tán ilé ìta máìkì lọ́wọ́ ẹ̀ oko fún wọn àti nǹkan yẹn ṣe rí kọ́ yẹn so in ti ẹni tó mọ̀rọ̀ yìí mú wá ní wọ́lá in tó ń ba nínú jẹ ni ṣùgbọ́n ká má ṣì gbọ́yé kò ń ṣara súnà kò ní pé kéèyàn kan ṣe mistake káwá dákẹ́ lóye o máa mi ná ìlà rọ́ọ̀dún wọ́n máa dùn dùn àrè yìí kò sẹ́yìn kan wá tó bá ṣe mistake àwọn èèyàn aṣọ́rọ̀ dùn fún òun náà ṣọ́rọ̀ dùn fún àwọn èèyàn tó bá ṣe mistake ìyẹn ni ó jẹ kárí òdodo mú ìwọ tó ń wó dodo orí pé léyìí sọ léyìí léyìí sọ léyìí wọ́n wà fọwọ́ lẹ́rán báyìí ó mọ̀ wò wọ́n ìtú wọn wò ní pé kí ni ta ló ní pọ́ìntì jù wọ́n ti sọ sẹ́yìn èèyàn kan má ti tò sí kí ni ẹ̀yìn èèyàn kan onísùnà méjì wọ́n disagreement lórí issue kan má tò sẹ́yìn èèyàn kan ẹ̀rí wọn ni ó máa wò ṣùgbọ́n báyìí wáì tán máa sọ báyìí tí ò bá ní wáì tán máa ṣe ta sẹ́ni ẹni náà ni wáì tí wọ́n á ṣe ta sí ẹni èyí ẹni méjèèjì ò lè agree so ẹni tó kọ ìbéèrè yìí ni màá rọ̀ kí ó ṣe sùúrù bákan náà káwọn ọmọ yà ṣe sùúrù lẹ́bi tí mo ní mo sọ fún àwọn tán organize program ni mo ní ìgbà tá a sọ̀rọ̀ lọ sí akálukú kó gbogbo everything wá àwọn àníkí ni way out mo ní way out náà ni pé ẹ̀yin náà bá dókítà sọ̀rọ̀ kán máa mọ àwọn àlùfáàdù tí wọ́n máa lò fún àwọn èèyàn ustaz náà lọ nísìn ustaz about eh, fifty four eh, so years wọ́n sọ mọ́ ékeré so nísìn wọn nírú éjì dókítà náà rẹ̀ níbi about the stage ẹgbẹ́ náà yẹ sọ ni so ẹ̀wọ̀n ní ṣe kéèyàn kan bú wọn bẹ́ẹ̀ kán expect pé kí ni ustaz eh, abu albasit náà wà mẹ́rin nísìn almost going to fifty àwọn náà approach fifty so nísìn ọjọ́ orí wò kí lẹ́gbẹ́ fi ṣe yá stick tẹ́ẹ̀kì wọn téèyàn tó wà fifty four ó sọ̀rọ̀ sẹ́ni tóun náà ti ń gẹnu lé yá forty seven bí akínní kan ní. so ọ̀rọ̀ ẹ̀gbọ́n sábúrò ni not ọ̀rọ̀ bàbá sọmọ kò ń ṣe ọ̀rọ̀ àfáà sọmọ kéwú bọ́tíìsì nǹkan tó máa fọ́nì ni pé ẹ̀rọ ọmọ tí òjò ọmọ twenty lọ ó lè kí àbábà sì tì ní sí kó wọn fún wọn lé sí i kó ń yẹpẹrẹ wọn kó soríṣiríṣi nǹkan wọn bí ẹni kó wọn àti wọn jọ wà ní ẹgbẹ́ but àbábà sì tà àti dókítà ní àìkímú ah, jìnnà sórí so àwọn nǹkan wọ̀nyí ní internet láti wò ní ká má barata fún afá kan kọjá àlà ọ̀tẹ́ ìsìn àwọn ṣẹ́kù wọn náà ọmọ fifty làwọn náà so gbogbo àwọn nǹkan yìí ni kò ń ṣe pé ọ̀rọ̀ àwọn tọ́jú orí wọn jìnnà síra wọn tẹ́fẹ́tẹ́fẹ́ àwọn tọ́jú orí wọn súnmọ́ra wọn náà ni wọ́n lè di disagreement lórí àwọn nǹkan kan ṣùgbọ́n tí rọ́dù ti má sọ̀rọ̀ nísìn tó má ṣe rọ́dù ni oníkàfà kan ò ní sọ nǹkan tó kù díẹ̀ kí o wá wá sọ pé torí lọ a ti sọ gbogbo yín nù tá a lọ bẹ́ẹ̀ a sọ gbogbo yín nù tó pé mo sọ nǹkan tó kù díẹ̀ káàtó yìí àwọn yòókù ni wọ́n gbọ́dọ̀ pàkíyèsí nǹkan báyìí báyìí báyìí ó correct ẹ̀rí ni àti wọ́n ń jòkó mi báyìí wa sàrùmí ni tí wọ́n nǹkan báyìí táwọn sọ àwọn ti padà wá rí pé nǹkan yẹn ò ṣe kí ni kò rí wọ́n dẹ̀ gba máìkì wọ́n dẹ̀ sọ báwa ṣe mọ̀ bẹ́ẹ̀ ni bó ṣe pé mi náà ni sí nǹkan tó burú mbẹ̀ ìṣẹ́dá ni pé wọ́n ló mọ gbogbo nǹkan tán òun tán rẹ̀ ni so ní onímọ̀ràn ìmọ̀ràn tó yín ó bá àmú ló mú wa ṣùgbọ́n gbà ń rọrùn ká ní kó rọrùn sí pé èèyàn pe dókítà pé yín o lórí bá dà fẹ́ ni lórí iṣu ẹ̀yọ̀ kan ọ̀rọ̀ ṣe sùtọ́nù ní ọkàn jẹ́ sùtọ́nù sókótó wípé àlegbára lé kíní rẹ̀ ní sáìtì rẹ̀ ìkànnà mi á sọ fún mi èyí rẹ̀ fẹ́ gbàǹkà báyẹn mo dẹ̀ pè wọ́n láàárọ̀ ọjọ́ kejì mo ní dókítà mo gbọ́ pé sọ báyìí báyìí báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní tó pé professor Gwandu ó sọ báyìí báyìí báyìí báyìí mo ní bọ̀t ní Saudi táwọn àrètí wọn lóṣù kan bá da kíní wọn nù náà tí wọ́n gba irú oṣù àwọn ní àsaudi yàtọ̀ sí nàìjíríà ni mo dẹ̀ rí pé tó kù lẹ́yìn eléyìí baseless argument ló kù pé assalamu alaikum but later mo gbọ́ pé kí wọ́n padà change fúnra ara wọn lórí ọ̀rọ̀ yẹn ni padà síbi tí sultan wà náà àwọn ọmọ kan lè ti gbọ́ ọ̀rọ̀ pé àánú ah, world best ló sọ̀rọ̀ so tí àwọn náà ṣe kíni tó àfihàn ṣe kíni so bọ̀ fún ara wọn náà padà later bọ̀ nípa fi àyè nìkan ṣùlẹ̀ ń jọ yẹn ó tẹ́ ìsìn bóyá nǹkan yẹn bí àtàrájù òun ò báyé tẹ̀ ṣùgbọ́n ẹ̀fẹ́ kẹ́sàn pé Saudi yàtọ̀ sí Nàìjíríà ni so ìdílé tó wá fún ẹṣin mọ́ mọ́nọ́tì kan náà ọmọ ìyá nìyí ó bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ó ṣe góòdù kò ṣe góòdù ìpé àwọn tó ń ta góòdù ní ṣé wọ́n lè ta góòdù bí kọ́ta fúnyàn ní ìsìnyá góòdù yóò twenty thousand lápèjúwe ẹni wá san ten thousand naira mo rò pé ó kílẹ̀ kó pé kò ní san pé sọ pé góòdù ní ipò pàrọ̀ ń ṣe kí ni à ń pàrọ̀ owó ni dókítà fi sọ ìkànnà ọmọ ìyá wà ní Americans ni ó wá pè ní báyìí báyìí báyìí mo ní kí ní èwo correct tó correct ní báyìí báyìí so ó tún pè náà ẹnì òun support nǹkan tí pe professor Aláró àwọn sọ opposite báyìí báyìí báyìí dọ́kítọ̀ rẹ̀ ní táwọn sọ̀rọ̀ ló correct bàkọ́ni tó dáfọ̀ gàáyà sọ ní àásù bá àjọ kejì dọ́kítọ̀ rẹ̀ táwọn ìpè ìtàwọn sọ̀rọ̀ ò wrong ìtò correct ìtò correct ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Sultan Eid tí wọ́n discuss ní Ìbàdàn position tí dọ́kọ̀ padà fi rinlẹ̀ ńlẹ̀ ẹ̀kọ́ ni initial position wọn so ìmọ̀ a lè benefit lọ́dọ̀ ẹni tó kéré sí wa lọ́jọ́ orí ṣùgbọ́n kaja ni tí ó ṣe open mind èyàn kan fẹ́ bèèrè nǹkan nísìnyí àbó ṣe fẹ́ takò ẹ̀ má parí rí pé ó fẹ́ takò mi wẹ́kọ̀mù ẹ̀ ó ṣe pé pé nǹkan tí wàá ṣàǹfààní ń ni nǹkan tí a sọ ó lè kéré sí ẹni mà so tako aba ní quality eléyìí ni a jẹ́ kí nǹkan rọrùn ṣùgbọ́n no mi ìfẹ́ bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ mi ìfẹ́ ṣe kiri àwọn èèyàn kan máa ń tó yàtọ̀ sí ẹni tí ó bá dẹ̀ máa gbarata fún yín yóò gbarata fún yín yẹ́ rẹ̀ ní kò ṣe solution ó kàn tún da nǹkan rú ni so kò easy ká sọ wípé àti máa sọ wípé à ń pera wa àbí alọ́mìta ara wa ká ní pé ìyẹn bá rọrùn dáadáa ni tó ṣe pé rúùmù pé èèyàn kan fẹ́ ná kọ́ṣà ní ó wà kò ní di kò pé orí dìran tó báyìí so kò jẹ́ bó ṣe jẹ́ assalamu alaikum nam ah, àwọn ṣẹ́kọ̀ọ́ àfàtà ìsàrùmí wọ́n tún fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ iná mọ́tòkà. naam ẹ dákun lérí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí náà ni tó pé mo rọ gbogbo àwa tí àwọn máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí iṣu yìí káláwọn ká jẹ́ kó sọ́ọ̀pù báyìí pé tọ́ náà ká jẹ́ kó dúró báyìí tó ká má tó kọ̀ǹtínú rẹ̀ mọ́ ká má tó sọ yíyan di mọ̀ọ́dọ́ mi tí ṣetán ló tó wá tó wá tilẹ̀ tó wọlé tó ìmọ̀ràn tí mo sọ fáwọn ṣe kan ní kí n tán náà nìyẹn tẹ́dá kò ní jẹ́ ká gbà bẹ́ẹ̀ kí kọ́lọ́n kó ṣe nǹkan kan wá lọ́sàn-án